olólùfẹ́ wá sùn láyà mi bí mo bá ṣẹ̀ ọ́ pé mi sọ fún mi tó bá ṣẹ̀ mí máa sọ fún ẹ oh my dear wá sùn láyà mi. <laughs> orin nìyẹn fún gbogbo àwọn olólùfẹ́ tó ń wò mí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí tó bá ṣe bíi áwọ̀ kéékèèké láàrin yín ẹ̀ náà ẹ jọ sọ̀ náà kẹsọ́ nítùbí ìlùbí kẹsọ́ ní lọ́kọláya kó dẹ̀ máa dùn kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ àbí kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ tó bàbá ètò náà lẹ́wà pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ bóyá sọ lẹ́ẹ̀kan àwọn ìdílé aláyọ̀mí wọ́n ti wà pẹ̀lú mi lórí ètò wọ́n wà ní digbí àwọn bá mi àti màá mi. á ah, ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò ẹ rama. yes ma ẹ káàbọ̀ ma ṣé dáadáa lẹ dé. àlàáfíà ládé olúwa ṣeun. ṣé àlàáfíà lábá yìí náà. àdúpẹ́ àlàáfíà la wà lórí Orísun tẹlifíṣọ̀n tiwa dádì ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. a orúkọ tèmi ni àlùfáà ẹsọ olúwọlé àti aya mi jíò olúwọlé. Hmm, ṣé jíò yẹn ó túmọ̀ sí pé general overseer. <laughs> bí àwọn èèyàn ṣe máa ń sábà ń pè náà nìyẹn ní ẹ̀ẹ́dẹ̀t wọ́n á fi mọ́mì sí mọ́mì jíò olúbùnmi <laughs> olúwọlé oníjíò yẹn. olúwa ṣeun ẹ káàbọ̀ mà sórí ètò bàbá ètò ah, ìgbéyàwó yín ti tó ọdún mélòó ẹ̀jẹ̀ mi lọ́wọ́ mà. Ah, ìgbéyàwó yẹn bẹ̀rẹ̀ ní nineteen eighty four. Eh, ọdún mélòó nìyẹn bẹ́ẹ̀ yẹn o ogójì ọdún ó dín díẹ̀ ah orí mi sì ń wú mo gbà ládùúrà yìí pé ìrìn àjò ìgbéyàwó náà lórúkọ Jésù Olúwa túbọ̀ máa jẹ́ kó máa tẹ̀síwájú ah bá mi ẹ bá mi sọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe fáwọn aráàlú. iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe. Hmm. ní ìjọ. ìjọ Christ Apostolic Church ọ̀nà òtítọ́ ẹ eh, ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kankan. àmín. Eh, ẹ jẹ́ kí n béèrè béèrè lọ́wọ́ bàá mi náà níbo gan lẹ ti pàdé àwọn ọmọ mi. a pàdé ní ilé ìjọsìn nígbà tí mo wà ní Ọ̀ṣun state. ibẹ̀ lẹ ti pàdé wọn ibẹ̀ la ti pàdé. ẹ eh, nígbà tí wàá pàdé wọn báwo lẹ ṣe wá wò pé òkè o àbí ẹ̀kan àbẹ́yìn náà kàn fa kànga ni ẹ wá rí àwọn màámi nínú àbí báwo ló ṣe ṣẹlẹ̀. a jọ wà ní choir practice hmm. nígbà yẹn choir ni a jọ ń ṣe hmm. so níbẹ̀ láti kọ́kọ́ ń wòra wa wòra wa wòra wa then a bẹ̀rẹ̀ sí ní súnmọ́ra wa díẹ̀díẹ̀ hmm. bára wa sọ̀rọ̀ bára wa ṣeré àti sọ̀rọ̀ pé ìgbéyàwó àbí àáfẹ́ àbá àfẹ́ ọ àkọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ so gbà tó dẹ̀ yá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ló di pé ìsúnmọ́ra ẹnìyẹn wá ń hmm. wọlé dáadáa tí a wá lè sọ̀rọ̀ pé bóyá mo fẹ́ràn rẹ̀ hmm. ìwọ náà fẹ́ràn mi. Hmm. gbogbo ẹ̀yin kwaya Francis kwaya mistress <laughs> ṣé bẹ́ẹ̀ náà ni ṣé bẹ́ẹ̀ ni àti ó ti ń ṣẹlẹ̀ láti ayé àwọn bá mi nínú kwaya practice bá mi nígbà tí àwọn bàbá wa wá rí i pé ọ̀rọ̀ ti ń wọ̀ láti inú kwaya practice díẹ̀díẹ̀ ẹ kí ló wá dé kí lẹ̀yin rí tẹ́ ẹ fi wá yan àwọn bàbá wa láàyò kí lẹ rí nínú ayé wọn. Ah, nígbà yẹn tí wọ́n dẹnu ìfẹ́ kọ mí pé àwọn máa fẹ́ mi ah, mo sọ fún wọn wípé ìfẹ́ Ọlọ́run ni kò ṣe hmm. ó ní èsì tí èmi fún wọn nígbà yẹn mo ní ìfẹ́ Ọlọ́run ni kò ṣe so nígbà yẹn wọ́n máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ohun gbogbo tí a bá máa ṣe pé a gbọ́dọ̀ béèrè ká gbàdúrà lọ́wọ́ Ọlọ́run so èmi náà sì gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ mo gbàdúrà lórí ẹ̀ so kọ́lọ́run tó fi oore ọ̀fẹ́ yẹn sílẹ̀ fún wa. Olúwa ṣeun láti bíi ogójì ọdún ó dín bíi márùn tẹ́ ti dán rìnrìn àjò ìgbéyàwó yìí ṣé ìgbà kan wà tẹ́ wò pé ah tẹ́ ló dé tí mo fẹ́ bàbá yìí kò lè ṣaláì má wáyé hmm. torí Yorùbá máa ń wí pé bó ti wù kí oòrùn kò mú tó hmm. sánmọ̀ dúdú díẹ̀ yóò wà kò sí ìgbé ayé tí ó lè ní adùn lọ títí hmm. ó máa ní àwọn àkókò ìlà kọjá so àwọn àkókò kọ̀ọ̀kan ò lè ṣàìmọ́ wáyé tó máa jẹ́ àkókò ìlà kọjá. bẹ́ẹ̀ kò lè ṣe kí eh, tọmọ dúdú díẹ̀ kó má wà hmm. ẹ̀kọ́ rèé fún gbogbo ojú tó ń wò mí tó bá wa lọ́kọ láya bí gbogbo tẹ́ ẹ ti ń wò mí tí nǹkan kéékèèké báyìí ò tí ì ní ṣẹlẹ̀ nínú ìgbéyàwó èmi lọ èmi lọ lé wa ilé yìí wo láwọn ìgbà tí sọmọ dúdú díẹ̀ bá ń wà bí màmá wa ṣe sọ ẹ jẹ́ ká máa bá mi ní àwọn ìgbà tí sọmọ dúdú díẹ̀ wà bí màmá wa ṣe sọ yẹn báwo ni Ọlọ́run ṣe fún yín lórí ọ̀fẹ́ láti tò torí pé àwọn aráalé wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀. níwọ̀n ìgbà tí mo ti mọ̀ yìí pé ìyàwó mi ni ó jẹ́ tí mo dẹ̀ fẹ́ràn rẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó bá wà bẹ́ẹ̀ náà a máa fi sùúrù hmm. gbé pẹ̀lú ara wa náà ni. ẹ hmm. máa fi sùúrù gbé ẹni tó ti tó bí ọdún mélòó yìí tí ẹ ti jọ ń ẹ bá mi ni mò ń bí o. Okay ṣé ó ní àwọn ìwà kan tẹ́ ẹ máa ń wù tẹ́yìn tẹ́ ò bá ah, ìwà yìí á ah, mi tiẹ̀ lè filẹ̀ ṣùgbọ́n tí àwọn màá mi ti gbà lọ́wọ́ yín ní òpó ogójì ọdún ó di <laughs> àkọlé ṣé kí a má rí hmm. ìkan nínú ẹ̀ ni pé ah, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ bá a ṣe ń tọ́jú èèyàn bóyá aláìsàn yẹn ṣàìsàn torí pé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ọ̀dọ̀ wa pé kí èèyàn kan ṣàìsàn ká hmm. gbé e so bóyá oore ọ̀fẹ́ yẹn ni ò sí sílẹ̀ hmm. ìyàwó mi dẹ̀ máa ń complain pé tí mi ò mọyàn hmm. ṣùgbọ́n gbà tó yá hmm. oh, <laughs> ọlọ́run dẹ̀ jẹ́ kí n lè fi oore ọ̀fẹ́. olúwa ṣeun mami èmi gan fẹ́ béèrè béèrè yẹn lọ́wọ́ yín ṣó ní àwọn ìwà kan sẹ́yìn gan wò bá ah, tí ò bá ṣe dádì ìwà yìí mi ní sílẹ̀. Ah. ó pọ̀ díẹ̀. ẹ̀ ó yà sọ díẹ̀ fún wa. one mo ò kí ń gbàgbé ọ̀rọ̀ hmm. mo dẹ̀ máa ń bínú díẹ̀ hmm. ṣùgbọ́n ní ti wọn wọn ò gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò kò sí tẹ́ lè ṣe fún wọn hmm. wọn kì í ṣe orí àkàn tó bínú orí àkàn tó bínú wọn kì í ṣe bẹ́ẹ̀ bínú tí wọ́n bá fi bínú ẹni yẹn ti kọjá ayé rẹ̀ kọjá ayé rẹ̀ ni hmm. eh, wọn dẹ̀ kì í mọ́rọ̀ sínú rárá ń tiwọn wọn hmm. kì í mọ́rọ̀ bóyá torí nature obìnrin hmm. èmi máa ń recall back recall back mostly wow. uh-huh. but ìgbà tí àjọ ń sà ń gbé pọ̀ torí tẹ́lẹ̀ kì í ṣe pa àjọ ń gbé pọ̀ iṣẹ́ iṣẹ́ tèmi Ọ̀ṣun state ló wà so ìgbà tèmi wá padà wá síbí. Si láti settle down pẹ̀lú wọn so èmi náà láti abide èmi náà máa jọ ọ́ gbogbo àwọn ìwà yẹn hmm. kí n máa jọ ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ ṣe bàá mi bàá mi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìwà náà lẹ́yìn bàá mi ti yí padà àwọn nǹkan tí ó dẹ̀ jẹ́ pé kò fi bẹ́ẹ̀ dáa náà ni àwọn nǹkan tí ìgbéyàwó wà fún náà ni ká máa tọ́ra wa sọ́nà àwọn nǹkan tí ò bá da ká máa ká máa jọ ẹ́ ká jọ máa fi ìfẹ́ wò ó. bá mi jàre mo tẹ̀ wá ní ìbéèrè kékeré yìí kí n tó kúrò ní abala tí mo wà yìí. ìhàwó lẹ́yìn kan sí kí ọkùnrin kó máa bá ìyàwó ẹ̀ ṣe iṣẹ́ ilé. tó bá jẹ́ tìyẹn mo máa ń ṣiṣẹ́ ilé o hmm. kò sí nǹkan tí mi ò lè ṣe hmm. mo máa ń fọṣọ tó hmm. bá necessary ó bá jẹ́ oúnjẹ mo lè hmm. gúnyán hmm. mo lè ro àmàlà mo lè ṣe ewédú hmm. kò sí nǹkan tí mi ò lè ṣe tí n bá dẹ̀ ti rí i pé wọ́n ń ṣe wàhálà púpọ̀ mo máa ń assist wọn àwọn náà máa ń sọ pé àwọn èèyàn bọ̀ máa ní ilé mi ni mo wà jẹ́ kí n ṣiṣẹ́ mi jàre. ẹ ṣeun àwọn ìdílé aláyọ̀ ni mo gbà lálejò lórí ètò bàbá ètò lé ní wọ́n sọ pé inú ilé ẹni báyìí a ti jẹ èkúté lé onídodo kí ló wá dé tí a sọ fẹ́ ní gbogbo ibi tí ìfẹ́ bá ti wà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ iṣẹ́ àti gbọ́. ẹ wo ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún àwọn ìdílé aláyọ̀ mi wọ́n ṣì wà pẹ̀lú mi lórí ètò bàbá ètò ẹ má gbé kúrò ẹ má yí kúrò a sì ń bọ̀ mo sì ní ọ̀rọ̀ rẹpẹtẹ tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ìdílé aláyọ̀ mi. ká tó wá kọjá sí abala ṣé o mọ̀ tán ẹ kú ìkàlẹ̀.